so ẹ jẹ́ ká wá lọ sí gbàgede tí ẹ̀yin olólùfẹ́ wa máa ń wọ̀nà fún ní gbogbo ìgbà báyìí gbàgede náà la wà báyìí o òun náà ni àwárí ẹ máa ní kí ni Fèyíkẹ́mi tún mú wá fún wa lọ́sẹ̀ yìí o tó ohun kàbìtì kan ni mo máa mú wá fún wa lọ́sẹ̀ yìí èso kan ni èso àti ewé ẹ̀ òun náà ni a fẹ́ sọ fún wa lórí ètò lọ́sẹ̀ yìí èso yìí orúkọ tí a máa ń sábà ń pè é tí ó jẹ́ gbajúgbajà fún àwọn ènìyàn òun náà ni sharp sharp ṣùgbọ́n ní èdè gẹ̀ẹ́sì a máa ń pè ní soursop soursop ni orúkọ èso yìí ṣùgbọ́n general name tí gbogbo èèyàn máa ń pè òun náà ni sharp sharp tẹ bá wo ẹ̀rọ amóhùnmáwòrán nísìnyí ẹ rí èso yẹn èso sharp sharp tí à ń sọ yìí ó dàbí ẹni pé ó ní àwọn ẹ̀gún lára báyìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èso yìí dẹ̀ tún máa ń sábà ń kan wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́nu nígbà tí a bá mú ìwádìí fi yé wa wípé èso yìí ṣe pàtàkì ní àgọ́ ara wa o ó wúlò fún wa lọ́pọ̀lọpọ̀ ní àgọ́ ara wa ṣáájú kí a tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn iṣẹ́ tí èso yìí ń ṣe a rí wípé ìwádìí jẹ́ kí a mọ̀ wípé èso yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ vitamins nínú. No? ó ní vitamins tí ó tó mẹ́rin nígbà tí èso ẹyọ kan sì ti kó vitamins tó tó mẹ́rin papọ̀ ẹ gbà pẹ̀lú mi wípé èso tí ó wúlò fún wa gan-an ni ẹ jẹ́ ká wá lọ ká wo kí ni iṣẹ́ tí èso yìí ń ṣe a rí wípé èso yìí ń ṣe iṣẹ́ púpọ̀ ní àgọ́ ara wa àti ọkùnrin àti obìnrin iṣẹ́ àkọ́kọ́ tó ń ṣe nìyí ó máa ń ṣiṣẹ́ lòdì sí ọgbẹ́nú ìyẹn ni wípé ẹni tó bá ní ọ̀sà tí ó ní ọgbẹ́nú tí ẹ bá mú èso ṣapṣapu yìí tí ẹ rẹ́ sómi tí ẹ bẹ̀rẹ̀ sí ní mú lẹ́yìn ọjọ́ kẹta ìwádìí jẹ́ kí a mọ̀ wípé èso yìí ń ṣiṣẹ́ púpọ̀ ó sì ń pa ọgbẹ́nú ọ̀kan nìyẹn ẹ ṣe é léní. èkejì tí èso yìí tún ṣiṣẹ́ fún nìyí a ní ẹni tó bá ní ẹ̀yìn dídùn tó bá ní ògóóró ẹ̀yìn tó sábà máa ń dùn ún ní ọ̀pọ̀ ìgbà tí ò jẹ́ kó lè máa sá kìlò pẹ̀lú ìyàwó ẹ̀ àní èso yìí gan pàápàá ó tún ń ṣiṣẹ́ fún un. nígbà tí o bá jẹ èso yìí tó rí dájú wípé ò ń ní ọ̀pọ̀ ìgbà àrí wípé ó máa dín ẹ̀yìn ríro kù tí bó wá fẹ́ kí ẹ̀yìn ríro yìí kó wá lọ pátápátá tí ò fẹ́ gbúròó ẹ̀ mọ́ àní ewé èso yìí tó bá lè bá a pàdé tó bá lè sè é dáradára pẹ̀lú omi lórí iná má fi ohunkóhun sí o àní tí o bá fi kọ́ọ̀pù omi márùn-ún sè é jẹ́ kó jiná dépò wípé a kù kọ́ọ̀pù omi mẹ́ta nínú ẹ̀ ìyẹn fi hàn wípé a pẹ́ dáadáa lórí iná omi ẹ̀ ló nílò nígbà tó bá ń jẹ èso ẹ̀ tó sì tún mú omi ẹ̀ ní ìgbàkúùgbà fún bí nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́rin wàá rí dájú wípé ohun tí wọ́n ń pè ní ẹ̀yìn ríro ẹ̀yìn dídùn tí ò jẹ́ o lè sá kìlò ò tún ní gbúrú ẹ̀ mọ́ ẹ̀ ṣe é léèjì ẹ̀sà ń kọ́ a ní ohun kan tí à ń pè ní rheumatism aromọléegun ohun tó máa ń fa eegun ríro àgbàlagbà nígbà míì wá àwọn ọ̀dọ́ kéékèèké náà máa ń sábà ní ṣalábàápàdé àìsàn yìí pàápàá jùlọ àwọn tó jẹ́ sickle cell nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ní àwọn àrùn wọ̀nyí tó bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde a jẹ́ ká mọ̀ wípé ìwádìí ní èso yìí ó dára lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ewé ẹ̀ náà ó dára nígbà tí o bá ń sè é tó rọra fi oyin díẹ̀ sí àti iyọ̀ rébété díẹ̀ tó rọra fi sè é omi yẹn tó bá ń yọ ọmọ á dín ríro títa ríro èyí tí ó ń ṣẹlẹ̀ ní àgọ́ ara á dín kù ẹ ṣe é ní ẹ̀ta ẹ̀rín ń kán pabambarì ẹ̀ iṣẹ́ tí ewé àti èso yìí tó tún ṣe òun náà ni wípé ohun kan wà tí a máa ń pè ní akọ̀jẹ̀dí nígbà tí a bá ní tàbí àwọn ọmọ wa a rí wípé ohun dídùn dídùn ni àwọn ọmọ wa ń jẹ àbí bẹ́ẹ̀ kọ́ kàn jẹ chocolate kàn jẹ oríṣiríṣi àwọn nǹkan aládùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ló sì máa ń ní bad effect ní ara àwọn ọmọ wa nígbà tí a bá rí àǹfààní láti ní ewé yìí sọ́wọ́ tó o bá mú ewé yìí tí o pò ó dáadáa tó o sè é dáadáa tó wá mú omi ẹ̀ tó o pò ó mọ́ ọsàn wẹ́wẹ́ a rí wípé iṣẹ́ tí ó ń ṣe ní àgọ́ ara wa fún akọ́jẹ̀dí kò kéré o ẹ ká tún wá padà lọ sí ti romantism lẹ́yìn tó bá mu omi ẹ̀ tán a ní ewé yìí a tún lè gbó tá a bá ra mọ́wọ́ dáadáa omi ẹ̀ tó bá yọ sí wa lọ́wọ́ a lè fi pa ògóró ibi tó ń ro wá tàbí ibi tí egbò bá wà nígbà tá a bá ń fi àwọn nǹkan wọ̀nyí sí àwọn ibi tó ń dùn wá yìí a rí wípé wẹ́rẹ́ ni yóò máa lọ kò sì sí pé à ń wá oògùn èèbó kan káàkiri mọ́ tá a máa gbé mi bíi ṣọ́ọ̀kì gbogbo àwọn nǹkan tí a níwọ̀nyí ó dára púpọ̀ torí pé they are natural things wẹ́ pé a lè lò tó sì ń ṣiṣẹ́ fún wa dáradára ní ọ̀pọ̀ ìgbà mìíràn tó bá rí wípé bóyá o ní ẹ̀fọ́rí fẹ́ẹ́rẹ́fẹ́ wọ́n jẹ́ kí á mọ̀ wípé ìwádìí ní tó bá lè mú ewé yìí tó fi raná tó jẹ́ kí ó rọ̀ dáadáa tó wá fún omi ẹ̀ tó fi ra iwájú orí ẹ̀ ìyẹn ni tó ní ẹ̀fọ́rí tó máa ń yọ wọ́n lẹ́nu bóyá ẹ̀fọ́rí túlù ni tàbí ẹ̀fọ́rí tó máa ń ṣe lemọ́lemọ́ ìwádìí jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dára púpọ̀ fún àgọ́ ara wa ohun tí a rí ní abala tí àwárí lọ́sẹ̀ yìí òun nìyẹn mo dẹ̀ mọ̀ wípé tó bá tún máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún ṣàwárí nǹkan míì fún wa ní abẹ́ abala àwárí tó ẹ̀yin olólùfẹ́ wa nílé mo mọ̀ wípé ẹ ti gbádùn gbogbo ohun tí a mú wá fún wa lọ́lọ́kan òjọ̀kan lọ́sẹ̀ yìí a ti mọ ipa pàtàkì tí àwọn olùkọ́ ń kó nínú yàrá ìkàwé a sì ti mọ̀ wípé kéèyàn kan tó lè jẹ́ super teacher ìyẹn ni wípé olùkọ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wo bọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ ohun tí ó ń ṣe hmm. ẹni tí ó ń kàwé fúnra rẹ̀ ní ọ̀pọ̀ hmm. ìgbà ẹni tó jẹ́ wípé ó ń make àwọn research hmm. dáadáa ní ọ̀pọ̀ ìgbà tí kìí ṣe olùkọ́ àná tó sì jẹ́ àtira ẹni sẹ́nu iṣẹ́ tí kìí ṣe àtìní sẹ́nu iṣẹ́ a ti kọ́ púpọ̀ púpọ̀ lára olùkọ́ àgbà tí a gbé wá fún wa arábìnrin Cecilia Ọ̀dẹ́wùsì wọ́n sì jẹ́ kí a mọ̀ wípé ó ṣe pàtàkì fún olùkọ́ láti ní lesson note àti lesson plan mo mọ̀ wípé gbogbo bó ti sọ fún wa yìí a ti mọ̀ wípé iṣẹ́ ribiribi ni àwọn olùkọ́ ń ṣe ní àwọn yàrá ìkàwé wa o ẹ má jẹ́ kí a fi ọwọ́ tẹ́ńbẹ́lú ká fi mú iṣẹ́ tíṣà àwa kì í ṣe tíṣà yẹ̀yẹ́ o <laughs> wọ́n jẹ́ kí a mọ̀ wípé iṣẹ́ tíṣà pé púpọ̀ púpọ̀ ẹ jẹ́ ká máa gbóríyìn fún àwọn olùkọ́ ìbàjẹ́ ní iléeṣẹ́ àdáni ni tàbí ti ìjọba torí pé iṣẹ́ ribiribi ni tíṣà ń ṣe. tó kò ní jù báyìí lọ lórí ètò lọ́sẹ̀ yìí fún ìpolówó ọjà èyíkéyìí ẹ bá wa pàdé kí ẹ sì pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún o oh eight one three four four eight five nine three five tẹ́ bá fẹ́ pè wá fún ìpolówó èyíkéyìí fún ẹ̀yin tẹ́ fẹ́ polówó iléèwé yín ayé ṣí sílẹ̀ fún yín báyìí o lọ́lọ́kan òjọ̀kan ẹ sì ní àǹfààní láti bá wa pàdé lórí ẹ̀rọ ayélujára bákan náà tẹ́ bá wo ẹ̀rọ amóhùnmáwòrán yín gbèsè lè bá wa pàdé ẹ ó bá a pàdé níbẹ̀ àlejò mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dágbére fún àwọn aráalé. a dúpẹ́ ojú tí gbogbo yín fi ń wò wá kò ní fọ́ ó dìgbà kan náà. tó ẹ̀yin olólùfẹ́ wa a ò ní rí jù báyìí lọ lórí ètò lọ́sẹ̀ yìí mo sì mọ̀ wípé tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run láṣẹ ìdùmarè mo ní orí wa á gbé wa débi ire á sìn wá débi ire a ò ní tẹ aṣọ ìka mọ́lẹ̀ kò ní jù báyìí lọ lọ́sẹ̀ yìí ire o.